Mm-hmm. òun làpárò ẹ fẹ́ kú sí lọ́rọ̀ bọ̀bọ̀ ìyá mi. What, kind of a man get married to his own aunt? This is a serious matter, but why are you not taking it serious? He chose masturbation over me. Ó ti kó tí máa fọ́, wàá ti wò mí o, ìwọ ọmọbìnrin wàá ti wò mí, wàá ti wò mí. What exactly is your mission in this house? tó lọ́kàn. It's all my fault. We we mess up it. Ṣé báwo wà ní ìlú ṣe dé ìlú ọ̀fẹ́ lọ́sàn? Ìwọ ọmọdé ni wèrè dì sí ẹgbàá ni màá fi yọ. gbogbo ẹnu báyìí. Oh, by time tí n bá wá nílé àlàní eh, kí ni mo fẹ́ fi máa san sálárì títí. nínú àwa twenty five mo gbé twenty three ẹ tún wá ń bínú ṣọmọ tó gbé twenty five ṣé káwọn òbí ẹ lọ pa ni. má ta sí mi mi ò ráyè tẹ́lẹ̀ mi so wọn ń sọ fún íńtánẹ́ẹ̀tì pé kò lọ dá wa lálẹ́ kò lọ dúnrán kó wa gbé wa káwọn ọmọlẹ àwọn wà lẹ. àdìsú màná rẹ ò yé mi náà má ṣe ọ̀rọ̀ àsọ̀rọ̀ yẹn fẹ́ mi ẹ ẹ jọ ẹkọ ọmọ yín ṣẹgbọ́n mi ẹkọ ọmọ yín. kó wà ní ọgbà àwọn àmì sódà tí wọn bá tírìn yẹn èmi ṣe lé yẹn mọ. èkó tẹ gbà mí síbẹ̀ fún náà ṣe. àwọn ọmọ wa sùn látànà wọn ò jí ìwọ́dẹ̀ dúró báyìí ẹ fi inú mi bí ọmọ yìí. má fi ìbànújẹ́ sọ̀rọ̀. ṣẹ̀dá mi dá. Má fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi o, Olúwa. Má ṣẹ̀dá mi dá. kan sọ̀rọ̀. olacak hasarım Oh yeah yeah Mafi ben önce soyamıyorum Olúwa má ṣe dá mi dán. Ìrìn àjò ayé. Shaddai láìsí ọ̀rẹ́ a fé, mo gbójú mi sókè o. tó ìṣesẹ̀ mi Olúwa kí n máa rọrìn fẹsẹ̀ sí i kí n máa rìn lọ́jọ́ ibi ń pọ̀ náà.

mo kàn rí tó pùṣì ẹ̀ kọjá ni bọ́ ẹ̀ ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ni àlàyé o. àlàyé tó ń ṣe garagara garagara yẹn. wọ́n ti kọjá báyìí sí tó ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu bọ́ ẹ̀ ti fẹ́ kú nà. ṣé ti fẹ́ kú nà bó ti kú. ó ti fẹ́ kú lèmi rí. wọ́n máa ti kú báyìí wọ́n máa wọ ní tí ẹja rẹ̀. ọ̀gá tiwa ṣé ilẹ̀ gbáǹdì ni. Ah, ọ̀dà tún ń béèrè a lè wí lè ṣe lèmi àwa la máa ń sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ pé tọ́lọ́rọ̀ bá gbọ́ kí làwọn tó tọ́ dàgbà fẹ́ ṣe àìbí mo sọ fún yín pé máa ṣe ka fún mi ti ṣe ka fún ìka tí mi dẹ̀ ṣe fún yẹn ó gbọ́dọ̀ kà á ọ̀pọ̀ yẹn ti jábọ̀ sáìsì ẹ̀ nìyẹn. ẹ ti ṣe ká fún ìka yẹn máa ka ó ti yé ẹ so ó máa tó kú láìpẹ́ wọ́n máa gbákàrẹ̀ wá pé ká fi panu. Eh, ọ̀gá mi wọn ọ̀wọ́ ẹ̀ pọ̀ ẹ̀ pọ̀ ṣùgbọ́n ọ̀gá tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ sí ni pé kí ni tẹ́fi gbáǹdì yẹn báwo lẹ ti gbé wọlé. gbẹ̀ngbẹ̀lẹ̀ kú àti gbẹ̀ngà àbí gbẹ̀gẹ̀ẹ́nẹ̀ so wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri mo ṣe fẹ́ gbé yẹn wọlé wàá kílé tó ń ṣe báyìí ṣó dà mí mọ́ mọ́ ni àṣìbí gbogbo yín lẹ mọ̀ wípé ọmọ ìyá alágbó ni mi mi déwé mọ̀ ilẹ̀ tún dé gbó mọ̀ olórí burúkú lẹ́yìn tó sọ wípé kò ṣe ewé kò ṣe gbó ẹ́ ewé àti egbò pọ̀ o ah, ewé àti egbò tanyanyan ò ní mo fi yanjú iṣẹ́ yẹn ọmọ ìyá alágbè ò ti wà òṣèré ńlá fún mi ó jẹ́ pè mí lórúkọ yẹn ó jẹ́ kí n rántí màámi kò ní dáa fún wọn olórí burúkú làwọn náà àwọn náà fi tí ò dá lé mi lọ́wọ́ sórí bínú ọgbà ìṣe tó tẹ́yàn kan bá sọ pé kò sí ewé kan bẹ́ẹ̀ táwọn lè náwó mú kò sí o nínú ọgbà yìí kódà ọgbà ìṣe tóbi tó tó pẹ̀ka ibi tẹ́ẹ̀mọ̀ máa tọ́ bẹ̀bẹ̀ máa mégbò tí mo lè fi pa àyàn àwọn mo ṣe rí ni ṣíwèrè ọ̀gá tìlà ó fọ́ọ̀tì. àwọn èèyàn máa tó sọ pé nǹkan ti ṣe mi ti ṣe tán yanyan mi ṣe láìṣekú bó ṣe rí nìyẹn. ìdíyé mi ọ̀gá. mo ra ọmọ bá tó kù wá. àwọn yẹn ti jẹ́ kó lọ. láìṣe kan <laughs> ọmọ tá a máa ṣe tọ́lọ́n bá ti fọ́ tẹ́yàn àwọn èèyàn. ojú ti pílẹ̀. wá èèyàn ti rọ̀ kan ẹ̀ka ṣe fàájì ẹ̀ kàtẹ́ fi rìn nínú bí àbáwọ̀ ọmọ tí ó pọn kankan gbé fọrún fún. àwa máa ń yan àwọn ọmọ tó ń tẹ̀lé yẹn tá ń ṣe bí olórí burúkú yẹn ìta máa tì kábọ̀ yẹ́ lójú jẹ́ ká fi yẹ̀ wọ́n wò nìṣó bẹ̀ jẹ́ ká lọ ṣàjọyọ̀ mi sùn mi tọ́lọ́run bá ti fọ́tọ́ ẹni hàn ni. lójú ẹsẹ̀ gbé báyìí. ìyá rere ni tó bá ṣe bí olórí burúkú wa gbé fọ́ọ̀rùn fún ìyá ẹ̀. ó ṣàdúrà nù ṣe rí táwa sùn sí ilẹ̀ ò jẹ́ kó ṣàdúrà o òun ló mọ̀ ọ́ ṣàdúrà ọmọ àlè òun ló mọ̀ ọ́. bá mi lọ́fíìsì nísinsìnyí. tí màdámù yóò gbé kọ mi kó má dẹ̀ lọ jẹ́ nǹkan tí mò ń rò ó. ló ṣe ṣẹlẹ̀. ah mi gan ni explain bó ṣe ṣẹlẹ̀ ṣe o actually mo jáde ni ṣùgbọ́n àti máa fi dé mo kàn bá kọ́ ni pé ah, kọ́ báyìí báyìí ti ṣẹlẹ̀. can you hear what you are telling can you hear yourself o mọ bí kinní ṣe ṣẹlẹ̀. i'm sorry sir. sorry. yes sir. nothing must happen to that guy. Uh, no yes sir yes sir and again mo ti commence pi sir ma submit report mi. o my friend, get out of my side. yes sir. get out. Oh my God. Shut up. Hmm? àbí àwọn ọmọdé alákòóbá làwọn pípọ̀ yìí o nothing must happen to this guy what can I do oh my God shit. mo ń bá Gaga sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé mo ní rẹ́sikẹ́tì mo ń bá yín sọ̀rọ̀ ẹ wà ń bọ́ ta ṣé ẹ ní rẹ́sikẹ́tì ní ẹ ní rẹ́sikẹ́tì rárá rárá ṣé àwọn pé ìyàwó ẹ̀gbọ́n yín mo jẹ́ ṣé àwọn pé ìyàwó ẹ̀gbọ́n yín mo ẹ wá ní kẹ́gbọ́n yín kọ́ fẹ́yàwó lé mi. yóò fẹ́ ah, yóò fẹ́ ìyàwó mi ni. àṣòkòtò ah, pé ń pé ayé níkà ẹ gbà mí kú mọ̀ fẹ́ pa tìrùtù ikú fẹ́ pa yín. ikú ọ̀pọ̀. àtìrùtù ẹ wá wò mí sísinsìn ẹni kọkọ mi ó fẹ́yàwó lé mi nígbà tó lórí burúkú ara yín ẹ̀rí bí gbé ilé àbúrò yín lẹ sọ ẹrù yín kà ẹ rọkọ fẹ́ dàbí mo ṣe dà lẹ́fẹ́ yà namaste yín náà. namaste. Ah, ọdẹ wa gbọ́ o bẹ́ẹ̀ bá kú lè ní mọ́ pa yín bẹ́ẹ̀ ni mo sọ èmi ni mo pa yín torí ìfún yín mọ́jèlè jẹ ẹ mo sùn káàkiri ni. wọn ò bí ọ̀dà. wọn ò bẹ́ mi dà. yóò tó bẹ́ẹ̀. wọn ò bẹ́ mi dà. bẹ́ẹ̀ mo sọ. olórí ibú ẹni bí wọ́n ṣe rí gbogbo India tẹ lọ wọn ní twenty one years lẹ lò ní India ńgbà tẹ padà dé ẹrí nǹkan kan mú bọ ṣẹgẹdì stars ẹ ra sọ two hundred ẹ ra stars three thousand. ti fẹ̀gẹ́ bá sọ jẹ́ ayé yín rún ayé yín bàjẹ́ oh. ẹ wá gbé jí ènìyàn pọ́nmọ́rì lóṣèlú. àlọ́ ọmọ latest ẹ ta ni ọmọ létẹsí ìwọ ni olórí ìwọ ọmọ létẹsí táwa wí táwa fi kinní rẹ́ẹ̀dì sórí ṣé ẹ ṣe mi sòrè sòrè ó lè ṣe àwọn ọmọ kéékèèké ò lè wò nínú tí àìjáde ló ń dà ẹ láàmú àìjáde ló ń dà ẹ láàmú. bọ́kọ̀ mi bá fẹ́yàwó lé mi n tí fojú yín rí n tí fojú yín rí ẹ ríran wò. namaste. namaste ẹ̀yin náà. namaste. alẹ́ sẹ́ namaste sí. ìwọ ni. alẹ́ sẹ́ namaste sí. bọ́ọ̀ bá láìkì mi kó pọ̀ náà ikú pa yín nù. wọn láìkì ẹ. ẹ láìkì mi mm. ẹ ti kú tán nù. ọkọ ò fẹ́ yàwó mi. wọn tí ì bí. ní ó lọ. mo ní wọn tí ì bí orí ibú tẹ̀sí tẹ̀sí lọ́kọ nù. Mm. ẹ wo bí wọ́n ṣe rí. kọ̀kọ́ kó torí yín bá ń gbódòdó kó torí àmàlà bá ń gbókùrọ̀ yìí. kọ̀kọ́ eléyìí jẹrà bí ìsàlẹ̀ jọ̀lọ́fù. ẹ jẹ́ bí ìdí ni. ó ṣe ọkọ ò fẹ́ yàwó mi. aṣọ tí wọ́n máa fi ń wẹ̀ lódò náà lẹ sọ di bùtíìkì. ó dùn ọ̀nì yóò sì fẹ́ yàwó mi. wọn tí ì bímọ sọ ẹ̀yin ọjọ́ ìdánwò ẹ jẹ́ kó dánwò náà. yóò sojú èmi àti ẹ̀ ẹ̀yin wèrè dédé bí wọ́n ṣe rí. àtirùtù èmi mo sọ bẹ́ẹ̀ wọ́n ò bí ọ̀dà wọ́n ò bí ọ̀dà wọ́n ò bí ọ̀dà. ìfẹ́ fi yín ṣẹ̀sìn láàrin èrò ó yà fún fẹ́ fi yín ṣẹ̀sìn lónìí ìtàlẹ́ ti bára yín ẹ kọ́ oh! sí lọ wọ́n bá ti bí yín èké ìwọlé wá sùn yóò yà lẹ́nu. àwọn olórí ibu àṣẹbẹ̀rẹ̀ àtòrí yẹn máa ń gbólóró kó tó yẹ wọn làbá ń gbólóró eléyìí jẹrà bí ìṣẹ̀lẹ̀ jọlọọfù. ó ṣe. Ọlọ́run bọ̀nà lu yín jẹ. ó ṣe. Ọlọ́run bojú ẹ̀ jẹ́. ah bú ara bú mi ẹ bẹ̀ bú ara bú mi kà dáa fún ọ. kà dáa fún ọ náà kà yí ọ pa ní ojú kan fi kan rí náà. Error Ramadan látàárọ̀ ẹ mo ti ń pe nọ́mbà wẹ́fíà láti àárọ̀ kò lọ tó bá tún jàjà ṣe kò tiẹ̀ tún ní lọ rárá ẹ jọ ń torí ọlọ́run ẹ bá mi wọlé kẹ́kọ̀ọ́ kọ́ mi jáde mo fẹ́ rọkọ̀ mi fọláhàn mi. ẹ lè rọkọ̀ yín báyìí lọ́dà. ẹ. ó rẹ ọkọ̀ yín jẹ. mo gbé ó rẹ ọkọ mi. madam n ò pariwo bí báyìí. Ah! ọkọ yín wà ní sick bed ṣùgbọ́n tẹ́ bá fẹ́ rí wo ẹ fún mi ní like fifteen minutes. ẹ wò ah, ẹ ká ìdàrẹ bá lè ṣe máa ní kí n fún yín fifteen to twenty minutes. èmi mò ń bá yín sọ̀rọ̀ náà ah, ah. o ṣàpàrọ̀ mi bá ẹ lè. ọkọ mi yẹn là ń sọ̀rọ̀ oníkẹfà ẹ oníkẹ fún mi ní fifteen minutes. ẹ wọ́n mi lè fún yín fifteen to twenty minutes ó ti jìnnà jù ẹ ló rọ ọkọ mi ẹ wọ fọlá mi pẹ̀lú mọ́tò láì fọlá madam ẹ má pariwo bí ẹ má pariwo bí bẹ́ẹ̀ mo pariwo. fọlá ẹ mi ní like fifteen minutes thirty minutes máa arrange bó ṣe máa rọ́kọ yín. máa arrange bó ṣe máa rọ́kọ yín ẹ sì kẹ̀ yín sí. kí ni ẹni sùúrù tẹ̀ bá mi sọ àṣẹbá ah, ọkùnrin lẹ́yìn náà èèyàn wà níbà wà lọ́gbà yẹn sọ fún mi pé. ẹ ṣáà tẹ̀ kẹ̀ yín sí kó máa arrange bó ṣe máa rọ́kọ yín like fifteen minutes thirty minutes. mo ń bọ ẹ tẹ̀ kẹ̀ yín sí fifteen minutes thirty minutes ẹ̀yin ẹlẹ́wọ̀n ìdé o ẹ̀yin wọ́dà ẹ̀wẹ́ mùsùlùmí kí n jẹ́ ẹ lọ́kọ́ wọn ló lọ́kọ́ mi ẹ ní kí n jẹ́ kẹ́ ẹ lọ ẹ má ṣe ẹ wọ ẹ má jẹ́ kí n wojú yín o kí ló ṣẹlẹ̀ gangan èmi ò lọ o ó dìgbà tó bá dé ibi tó máa bá mi. ẹ̀yin àáfà gbogbo ohun tẹ́ ẹ sọ fún mi pátápátá ẹ sọ lójú bọ̀dé. bọ̀dé ṣe rí gbogbo rògbòdìyàn tí ń lọ́nà ọ̀bẹ pátápátá hmm, mo rákèésí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ìyẹn fún agbo rẹpẹtẹ pé Ayọ̀mídé ló wà ní rògbòdìyàn Ayọ̀mídé kan bẹ́ẹ̀ni kí ló rí pẹ̀lú ẹ ṣe ní ìjẹta mo ń sanko lọ́wọ́ ẹni Ayọ̀mídé bí mo ti ń sanko nídìí ibi tí mo wà gangan ló ti wá lé mi kúrò bó ṣe wá lé mi kúrò bẹ́ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí di kí n ó wá ja ìwé ó fi sábẹ́ aṣọ báyìí ó wá dìde lọ. bẹ́ẹ̀ ni ẹ jọ ṣé ewé tó dá yẹn ṣé yìí mọ ewé tó jẹ. ẹ má o dákun bọ̀dé mo wá bí ọ tó yọ lọ ẹ má pè mí mo sọ fún yín o ẹ má pè mí mo sọ fún yín o sórí ẹ má wá o ìyẹn táyọ̀ mi dé jẹ́ o. ẹ ẹ wọ́n ṣe lórí ẹ lórí ẹ ilé ìyá lọ ọ̀dà àfà ẹ ṣé mo dúpẹ́ bó ah, ṣe ṣàlàyé fíìmù náà nù o. ṣé nǹkan tó ń try láti sọ fún mi ni pé during the process of your PI. Yes, sir. o realize pé nǹkan tó ṣe Fọláhàn nìyẹn Ayọ̀mídé mọ̀ nípa ẹ̀. Yes, sir. Ayọ̀mídé ok tí Ayọ̀mídé bá mọ̀ nípa ẹ̀ kí ló dé tó mú àfà wá sí ọ́fíìsì mi. during my investigation mo mú àfà wá láti lé pé kò fi lè jẹ́ witness fún àṣà. witness. bẹ́ẹ̀ni Ayọ̀mídé máa ń pè. ok wọn tó máa ṣe fún mi. yes sir. wàá mú àfà lọ sí ọ́fíìsì okay sir òye bàbí jíǹsì yes sir so kẹ lọ ṣe nǹkan tó bá yẹ kẹ ṣe pẹ̀lú àfọ okay sir all right. fọlá mo bẹ dúpẹ́ o because nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀yẹn tó bá jẹ́ lómi ni ó ti máa dẹni àkọlẹ̀bò. mi náà bára mi dúpẹ́ o àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀yin gan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bọ́ tí ó bá ń sẹ́yìn ta ló mọ nǹkan tí ó bá ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ẹ̀gbọ́n náà ayọ̀ náà fúnra rẹ̀ nǹkan bolo wa. ayọ̀ hmm. ló bá rákòrò á ti dé kirikiri. wọ́n ti transfer ẹ̀ lọ kirikiri. kirikiri. èyí tó yẹ mi. Ah, máa wá kábàá yọ anyway ju gbogbo ẹ lọ́nà ẹ̀yin náà ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe gan. náà ló lọ pẹ́. fọlá hmm. ká ṣe máa dúpẹ́ fọlọ́run hmm. máa dúpẹ́ fọlọ́run rẹ̀ nígbàgbọ́ pé gbogbo a máa kú mi bí. àmín. gbogbo wa gbogbo wa ṣá ṣèbí yìí fẹ́yìn tẹ́ lọ́jọ́ èmi rẹ̀ mi ò gbàjọ́ mi ò lọ́dún lórí. ẹni tó lọ́jọ́ ló ń fi rílẹ̀. fọlá máa rò bẹ́ẹ̀ yẹn náà fọlá take it easy ọlọ́run tó nílé ń ké pé náà lòlè náà ṣáàdì. àti pé n tó fi mú kó o ṣì wà láyé nísìn a jẹ́ pé ọlọ́run létò fún ẹ. bẹ́ẹ̀ni sàlàfùlà. ọlọ́run sàlámà kàlá o. sàlàfùlà. ọ̀gá. ah bàbá. ẹ kò lẹ́sà lẹ́sà ó lágbára o àwa náà ń gbọ́gbọ́n tí náà ń gbòòrò o. Ah. Eh, ah, <laughs> ẹ mọ̀ pé tí ọba ń lé tí ọba lóko èèyàn ní gẹ́bẹ̀ gbogbo ọ̀dà tí Fọlárànmí ń ṣe yẹn àwọn ah, yẹ káwa náà jẹ́ bẹ́ẹ̀. ẹ eh, jẹ́ bí kí ni ẹ dákun ibo lẹ́yìn wà nígbà tó ń kọ́ sí ọ̀dà. ẹ fi yẹn lẹ orí ni gbogbo nǹkan. orí ni kí ni abala àjọ náà ó hàn torí ẹ̀ náà lórí yín ṣe sún ẹ̀yìn ìyẹn ká máa fi bú ara búra wọ ọ̀gá ìbú ara kí ni ẹgbẹ́ ẹgbẹ́ orí yìí sínú ọgbà látijọ́ yìí ọmọ inú yín dé ó tún lálùyọ ọmọ yín lára ẹlẹ́fẹ́ jẹ́ ń bẹ̀ níta ṣiṣẹ́ ìgboro nìyẹn tẹ́ fi dé bí yìí ẹ wo ẹ bá bó ṣe ń ṣe ìyẹn kọ́ ni mo bá wá bí iṣẹ́ mi bá bó ṣe ń ṣe nítorí ẹ kí n tẹ́ ẹran lóye mo ti bá yín yanjú ẹ mo ti pè lọ́ọ̀yà ẹ mo ti pè lọ́ọ̀yà kí ló wí ó dẹ̀ ti sọ fún mi pé kò sí wàhálà wọn á gbìyànjú agbára wọn ṣùgbọ́n wà pé ọ̀rọ̀ àwọn lọ́ọ̀yà owó iná ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ owó iná o bẹ́ẹ̀ mo ti ẹ̀ gbìyànjú gbò bá a tóun bá tiẹ̀ máa step on the case rárá wọn á kó gba two hundred thousand naira ni. ẹ ah, ẹ tó sọ yẹn. Ah! ah yóò wá pọ̀ jù báyìí. Ah, ẹ bóyá kẹ́ dúró síbi dúró. ìwọ ọmọ kan sọ wẹ́ẹ́ ó dáa owó tó bá ti ní àbùkù ti kàn án ẹ wo ohun tí ó kàn ṣẹlẹ̀ ni pé táwọn èèyàn mi bá ti wá ń sọ fún wọn pé ǹjí lọ́ọ̀yà sọ̀rọ̀. tẹ bá ṣe yẹn náà ó dà tẹ bá dọ̀rọ̀ pé fẹ́ dúró síbi náà kò sí wàhálà. dúró síbi ìró ah, ẹ̀wọ̀n ọjọ́ lè. Ah, mo kàn ní tí wàá ṣe o ẹ tó kẹ́ ẹ pẹ̀lẹ́. ṣe lọ́pọ̀ orí ẹlẹ́rìí gbogbo tá a ṣe lọ́pọ̀ orí ẹlẹ́rìí gbogbo tá a ṣe lọ́pọ̀ àpàlà rẹ̀ ṣe tó mọ́ kò sẹ́ni tá a bí tí ò ní rò alágbára ṣe pẹ̀lẹ́. ojú olúwa wò mí ó wò ó ṣe pẹ̀lẹ́ rẹ̀ ṣe. bá oró kò dàbí àdá gbẹ̀yìn rẹ̀. ẹ máa kọrin ká máa wù lọ. ó jẹ pàṣán tó gbọ́ ó jẹ pàṣán tó gbọ́. ẹ jẹ́ a máa wù lọ. débi tẹ̀ wò wípé lọ́dọ̀ ah, yóò kulẹ̀ máa gbẹ̀yìn. àwọn ní àwọn ní double six six two ìgbà eh, mélòó ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ fọ́ọ̀n. three six two one six two six three six bàbá bàbá àrí báyìí lọ láwọlé sùn bàbá láwọlé sùn bàbá bàbá láwọlé sùn. tó fẹ́ mú un. Ah, bàbá ọ̀nà lè dẹ̀dà. ibẹ̀ ni. débi eh, ni. ebo. ẹbẹ o. ẹlẹ́rìí tẹ̀yìn ọlẹ́rìí jáde. ẹlẹ́rìí tẹ̀yìn ọlẹ́rìí jáde bàbá mo sọ fún yín pé kò sẹ́lẹ̀mí mi bì í ẹ wo. tó bá fọwọ́ kan àná ni àdó ti lọ bí ni kò sẹ́lẹ̀ bàbá ẹ̀yin ṣàdánwò bàbá kí ni mo sọ fún yín ẹ rí Ẹ jẹ́ àṣejù tù ẹ̀yẹ dúró. àjọ wà náà ni. nàìjíríà versus germany. ó dá bàbá ẹja máa wò lọ. bàbá ẹ mọ̀rọ̀ three five bàbá ṣé ń lọ bẹ́ẹ̀ ṣé ń ṣe báyìí kí n bá yín ṣeré díẹ̀ sí. kọjá odò kọjá odò. five. bàbá ti kó oúnjẹ wọn ta àwòrán oúnjẹ ọ̀sán wọn èmi máa gbà. máa wò ó nínú orí rẹ̀ <laughs> ẹ̀ẹ́rì pẹ́lẹ́rìn gbẹ̀yìn lọ́lẹ́. bàbá kí ló wàá di tẹ̀ wá báyìí pẹ́rẹ́ ni mo fi ọbẹ̀ náà ní ọ̀dọ̀ one two three four five six pẹ́kẹ́ bẹ́ẹ̀. ó tẹ̀ kó bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló wà. èsì ẹ̀dá. ìtò fọ́nì ni pé ẹni tó bá wìn a máa yọ ọdún kan náà lórí màlúù bí a máa fi kún ṣe máa fi lọ́dún kan. kò nìyẹn wà já padà jọ gbọ́n wéré. ọ̀ níbo èyí ò lè gbé lẹ́yìn tó fún mi. níbo níbo níbo. àpilẹ̀ bọ̀bọ̀ yìí. ẹ ṣàrò ẹ fi sùúrù bára yín ṣe o. Ah, ẹ ṣe kọ sáà mo rọra appreciate eh, nǹkan tí fẹ́ẹ́ rẹ́gí fún òfin bí ẹ pọ̀ sáà um, business painting mo ti expand. ó gùn jù. mo rí àánú gbà mo wá fẹ́ tọrọ kankan ní sá pé mi mọ̀ bóyá oníbẹ̀ ṣe lè ràn mí lọ́wọ́ mo fi lè expand lórí ẹ̀ mi bá lè get more materials and eh, any help tẹ bá lè ṣe. Ah. Fọlá mi ò parọ́ fún ẹ inú tí wàá náà dùn pé things are getting better. Ah! oh sorry sorry. excuse me sir. Um, inú tí wàá náà dùn pé things are getting better. yes sir. but ó ní ibi tí agbára wa dé kò sí help kankan tí mo lè ṣe fún ẹ the only thing tí mo lè sọ fún ẹ ni <coughs> oh, excuse me kò sí help kankan tá a lè ṣe fún ẹ lórí yìí kò sí. my advice pé wọn bá tó rọra ṣe yẹn náà kò rọra máa jẹ bẹ́ẹ̀ títí tọ́lọ́wà fi gbéra lọ́wọ́ dìde fún ẹ. Tá, eu queria. Licença fòlókè ó fẹ́ dolúwa ẹ̀rí bí ẹ̀rí bí i wonder o oh, wonders are never end like my wonder. ẹ̀dọ́dọ́ ọ̀rẹ́ ti sẹ́fọn pé mo ti ń bèrè ẹ̀ káàkiri. kí la rí gbọ́ o ẹlẹ́nu pẹlẹbẹ. kí ṣẹlẹ̀ ni ẹ dákun ẹ fàdí èmi débi lórí o ẹ fàdí èmi débi lórí o sọ́dà kọ́kọ́ wà lẹ́wọ̀n kíyàwó sì mọ pété àti pèrò lọ́ba ooo wọ́n mọ̀ kí tó bá dáràn tó wọnú ẹ̀wọ̀n tó ṣe kínní bu wọn tó lóyún tẹ́ ẹ bá bímọ ọmọ ẹ̀wọ̀n lẹ́bí o tọ́rọ mọ wọn padà yọ ìwọ náà sì lọ kílé mu kárí ààrẹ lẹ́wọ̀n ṣó wú ọkọ rọ́ọ̀sì gbogbo mọ̀lẹ́bí rẹ̀ fúnṣọ rẹ̀ sínú ẹ̀wọ̀n a sì ń bọ́ sọ̀rọ̀ làgídò lérí fún kọ̀kọ̀kọ̀ dákun ọ̀dà wèrè tó bẹ̀rẹ̀ sí ní distributor lẹ́nu mẹ́ta yìí agencies ọlọ́dà akọ̀dà níbo lẹ ti rọ́dà tẹ́ǹtà ẹ dákun torí ọlọ́run tí wàhálà bá dé ẹ má dárúkọ mi ẹ má dárúkọ ọ̀nù lé yìí o bàbá mi ò bá lè jẹ́ tó fi filé ilẹ̀ fún mi ní sì ní bá lè jẹ́ tó fi filé fọmọ fẹ́ẹ́ jẹ́ bá nílà káà tó bá sì bímọ fún mi kóńkálùkù ọjọ́ kórìí rè ó pé inú yìí o ti parí ìtàn ẹ tó fẹ́ sọ ẹni tó jogún lé o ti parí ìtàn ẹ. ẹ ọ rọrùn ni wọn náà jogún lé if you easy make you try o tẹ̀lé try bàbá rẹ ti lọ if you easy run am. mo sọ̀rọ̀ tán mo hang ọ̀rọ̀ ni sẹ́yìn náà ní nǹkan tó fẹ́ sọ pẹ̀lú aláyè. John torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ hmm. lẹ́yìn èyí tó ń bá mi sọ̀rọ̀ ẹ tó bá ṣe ṣe má kì mí mọ́nu lé hmm? mo fi Ọlọ́run ọba bẹ̀ tá a bá yẹ̀wò dáadáa àti ìjẹyìn lówó lé mi ìdẹ̀rù kó yẹ kémi àti ẹ máa lẹ́jọ́ kankan tá a fẹ́ bára wa. o oh, èmi ló ń láǹfààní àti bá sọ̀rọ̀ tó ń lọ ó oh, ó oh, fún mi èmi àná àyà mi dáa jù ọ lọ àyà hmm. mi fáìn jù ọ lọ ẹgbó nìlọ àyà mi tó ń dán láwọ àyà mi tìkì jù ọ lọ kí ló ní ti ń gbọ̀n. are you please tell me kí ló ní ti ń gbọ̀n. so ọláyà ńlẹ́ ló ń dà mí láàmú. máa fọ́ mi lẹ́nu padà rẹ wọ́n rẹ̀ wá ni má bọ̀ mí lẹ́nu pa jẹ́ kí n sọ̀rọ̀ ọmọ pọ̀ níyàwó sílé lò ní mí lára nù lé oníṣìnà ó ti tara ìtì ẹ wọ́n ni. ìwọ́rọ̀ pé wẹ́ẹ́ mo tó ṣe ẹ̀ àmọ́ kàn náwó sọ ẹni i just wanna run you mo fẹ́ run ẹni. ẹ eh, eh, o ti fail torí ò lè ré mi rún alọ́ ti fail. ìjọ ọ̀lọ́ ọ̀lọ́ tó wọ̀ ní ti gba five bay kó fi ronú. kí n kíní ọ̀hún àlàyé kó wú ẹ lọ́jọ́ kó kíni ìwọ̀n five thousand jọ lójú. Ah, ah, ṣọ́fẹ́ má lọ tẹ o kí ló ṣẹlẹ̀ gangan kó gbé kí ni súnmọ́ ẹ mo wà nú àwọn ọmọ tó tó mú ọmọ kọ́nà kiri kó má súnmọ́ mi o má jẹ kó ṣì dànù jọ ẹ ní pé bàbá yìí sick gbogbo ara lẹ bàbá yìí sick. kọ́ ọgbà báyìí bèèrè ọgbà o tún lagiri o tún rojọ́ o tún fi wèrè dírágì ara ẹ̀ kó lọ́wọ́ mi máa jọ fíìsì ẹ̀mí rẹ̀ tí ọba ṣe sí kọ́ parẹ́ ọmọ òsì kọ́ ọgbà báyìí bèèrè kọ̀ fẹ́ gbà sọ fẹ́ kú ní òsì Well, she's just like a burning desire to me. I love you. I love you, Sisimi. Ìjọkan ẹ máa mọ̀ ọ̀tá. Hmm. Ẹ máa kọ́. Ẹ máa kọ́. Ah, ah. Bọ̀dé, eh. bóyá. Mo ní good news. Yeah, good news. Bẹ́ẹ̀ni. ẹ ẹ lè nà mí àtàárọ̀ ṣe rí mi nà mí. ọ̀la kí n ní gbọ́ ẹ. By, by next week, okay. I'll be a free man. It's a lie wọ́n ti ní kó dá mi sílẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Má fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi o, Olúwa. Mo fà pé mi nìkan ní ẹ̀ báyìí. Má sọ bẹ́ẹ̀, a kì í ṣọ̀rẹ́ èrò títí ká má relé. Bó pẹ́ bóyá oníkàlùkù àrílé náà ni oníkàlùkù àrílé. èèyàn fẹ́yìn tẹ nílé rẹ̀ àwọn tá à níbi lọ́nkọ́. màmá máa wọ ẹ lóòrèkóòrè. I'm happy for you. Thank you. Thank you. You have happy ìgbàgbé gbogbo nǹkan tó lọ́ọ́ bá fún ẹ nípa àti ní agbára yọ ọ́ 最冰bona. Dìlọ, ó máa kọjọ́ mẹ́ta. Àpéjọ kan pẹ̀lú sá. Báwo ni course? Adúpẹ́ fọlọ́run. A ní pé ká tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ náà ni. Ìmọ̀ kún inú knowledge is the west. Ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní bọ̀bọ̀ kan pẹ̀lú wa ń bí báyìí. Okay. Though life and but since tó ti débi láti monitor, he hmm. has been a different person gbogbo iṣẹ́ tó kọ́ bí báyìí particularly ó fi mind sí painting okay. and this guy has been making money outside right from here through that. wow. tó send owó sí family ẹ̀ so I now look at it pé ah kò yẹ kí ní eléyìí kó lè waste mm. what can we do to be of help so based on your track record with us my mind just switched to you and that is why I go for you. ah okay sir ah um ṣé ẹ sọ pé láìfà lẹ́nu rẹ̀ lónìí. yà because mother ni case. wow ọ̀bọ̀ oh, ṣé mo lè rí case file mi. of course you can. Mm. and can I see the individual? Yeah, you can. Officer Ayode. yes sir. Let her have access to the file okay, sir. and let her have access to the guy. Okay, thank you sir. All right sir. ṣùgbọ́n ìwọ ló lù bẹ̀jà ẹni ò lẹ́yìn kan. wọ́n ní ẹ ti lọ́dún mẹ́rin bíbá. yeah, wọ́n ti bẹ̀rẹ̀ four years. What I'm live and air, right? Ọ̀gá, ọ̀rọ̀ yìí máa fẹ́ le díẹ̀. But ṣé lọ́yà kankan ti case. lórí tell tẹ́lẹ̀? Yeah, <clears throat> they provided me a lawyer, but uh, àdúgbò ẹ̀ náà bí tó parí sí ni. Ah, okay, but if you can, you know, brief me, báwo gangan ló ṣe ṣẹlẹ̀? Tiẹ̀ kọ́ ló máa jẹ́ kí nǹkan dàrú kó bá ìta ọ̀rọ̀ jẹ ni ọ̀rọ̀ tá a mọwọ́ tá a mẹsẹ̀ kó má di tiwa. ọmọ kan ni mo assist and then kí n tó mọ bóyá ìṣẹ̀lẹ̀ ó ti yí wà e e. <sighs> Okay. And wife, child, children. Okay. Kọ́lẹ́ mi èso ló sì. Ah! Ẹ̀yin ọmọ ìyá ọmọ aláàfin òjò pàṣẹ kẹrẹmọ́ni ọmọ àtìbà. Bàbá yìí ti dé tọ́látọ́lá. Káàbọ̀ o, káàbọ̀, ọmọ mi lẹ̀. Ah, ọ̀jọ̀gbọ̀jọ̀, ah, ọ̀jọ̀gbọ̀jọ̀ o, orí yín distract mi sọ ọ̀jọ̀gbọ̀jọ̀ o. Àìrí mi ti lọ́mọ ti pààyàn ti bẹ́ẹ̀ bí òfin títì. Bájọ́ máa pa tì, máa pa bẹ́bẹ́ tì í mo ti kọ́ ní gbogbo bẹ̀yẹn distraction rẹ̀ orí mi dàbí reflector. olùsí oníkòóná ayé ìgbóná ló bóore lẹ́nu o ọwọ́ aago tẹnutẹnu oko tàwọn ta ẹ̀rẹ̀ yọkọlọ ilẹ̀ onítìtánú ara wo. Ah, ìyá mi ẹ mọ̀ lọ wá o èmi lẹ máa bá ẹ ní bá mi dáadáa torí ti fún yàn ní dáa. Ah. ẹ kò lè ṣe àdúgbò ẹ ìwé ìgbàgbọ́ iléeṣẹ́ wa bàjẹ́ iléeṣẹ́ ti bàjẹ́. lára àwọn wèrè ohun tí padà fojú wọn rí wọn mọ̀ pé wèrè gan lọ́gàá. Ah, ṣé kò fún ìtọ́jú ẹ̀jẹ̀wẹ́ ìlú ìlú lẹ́nu láti máa ṣé tí ní yóò dá sẹ́gbẹ̀ wọlé ṣé tí ní wẹ̀rẹ̀ dá lọ́jọ́ wọlé dá sí sí ẹ̀pẹ̀ lọ́mọ. mo ní fún ẹ títí di àárọ̀ làwọn pẹ̀lú tí ogun mọ́tò yóò bá padà wọnú ọgbà yìí consider yourself fire. Ah! fire gangan mo sá fún tí mo fi ní ká kọ́ mọ́tò fọ́ta torí wọn láwọn ọyọ̀ mi sẹ́. yes. ó ṣe kí ni. abẹ́rẹ́ wo ló lókun òǹdù tó kó mọ́tò lọ abẹ́rẹ́ wo ni. ọgbà àgbà kò tán wá láti lè òkè àwọn náà ni wọ́n pàṣẹ àwọn ni jésù tí ò ní jẹ́ pàṣẹ. wọ́n ṣàgbé tèmi tí wọ́n ń. ẹ wo bí bóyá mi ò sọ fún yín rí o bí mo ṣe wà yìí wọn ò gbádùn mọ̀ ń tábà fáwọn wèrè o atẹ́gùn wọn sì ti fẹ́ lù ah, ọ̀rọ̀ kan ta tẹ́tẹ́ ojú ọ̀dà gbogbo nǹkan rú ẹ má jẹ́ kó ṣe yín léṣe o. ọ̀gá ilé iṣẹ́ bàbá mi. ti máa wò kí n lè lójú lé olómi mo bá kòrò múlẹ̀ kí n lè rílẹ̀ odò mo jí mo fẹ̀jẹ̀ bọ́jú kí n mọ́ bá dalẹ̀ ẹgbẹ́ àwo omi yìí òní ẹ fi wọ́n lẹ̀ lọ́jọ́ sóyin láàárọ̀ kùtùkùtù lẹ́ẹ̀lọ́ fomi ìwọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá ti fi wọ́n ó ti dàbẹ́ kálára yín fẹ́ ná. kí ló ṣẹlẹ̀ ọ̀dà ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀dà ẹ gbà mí. oyún oṣù mọ́kànlá kọ̀ kó dàgbà bẹ́ẹ̀ ni ò ṣe yọ ewu e, e, mọ̀ ń bẹ́ ń bi òun tó bá kọ̀ tí ò bá dé wọ̀. ká dijú ká ṣe bí ẹni kú káwọ ẹni tí ó sunkún wọn ní ká bù ìbùn ìbùn ká fẹsẹ̀ kọ gbà ó káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́. bí n bá ṣe àṣejẹ alákàbàdé là fún mi bí bí èèyàn bá jẹ lẹ́ẹ̀mejì má jẹ lẹ́ẹ̀mejì dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ pé ilé ìkànnà fi rán wa sí ẹ ilé tó orí ìkànnà fi rán wa sí ẹ. gbòòrò lọ sí ọ̀dọ̀ aláwo ó kó àwọn èèyàn ẹ lọ ń ṣe nǹkan tí ò dá láti pa àwọn ọmọ alákejì lára rẹ. counting on you soldiers. wọ́n ló wà láàrin àwọn ọmọ alágbe tó ń jó tó ń ṣèdí bàlàbàlà tó ń ṣètò ọ̀nà wọn lówó. àwọn òṣèré onítíátà àwọn lèmi tẹ̀lé o èmi alágbe. wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin fáìlì àti fàlì àwọn ní kí wọ́n ń tà tí wọ́n fi ń jẹ́ sáràtà. èèwọ̀ ni fún ẹ ò gbọ́dọ̀ ṣègbéraga sí ẹnì kankan. omi gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ọwọ́ gbọ́dọ̀ pé ń sàkéjò ẹsẹ̀ kankan kan bí olè wúre. five million naira is not a joke that that's the spirit if we are able to to do it. mo dé mo dẹ̀ tó ń ṣiṣẹ́ tó tún fowó ránṣẹ́ sílé láti inú ọgbà. <laughs> nǹkan tí ọgbà ẹ̀wọ̀n wà fún náà nìyẹn kì í ṣe pé bóyá kéèyàn wà lọ́gbà ẹ̀wọ̀n kó máa kó useless ọgbà ẹ̀wọ̀n wà fún ká tún ni rọ nǹkan tí ìjọba dọ́gbà ẹ̀wọ̀n sílẹ̀ fún mi. ó máa ń yà mí lẹ́nu ni torí mo ti rọra mi pé àná mo fẹ́ gbé gbà àmọ́ báyìí mo wá rí i pé ìwádìí ẹni tó láti ibi tí mo wà yìí náà tèmi pè láhàámọ́ mo ń fáwọn yẹn ní nǹkan jẹ ọgbà tó ní ìrọ̀lẹ́ lóòótọ́ wọ́n tó ní ìrọ̀lẹ́ lóòótọ́. Ah. Ah. lọ́ọ̀yà ẹ yẹn báwo ni ọ̀rọ̀ ẹ mọ̀ pé láìpẹ́ èmi fẹ́ èmi ah. á tó máa lọ. bọ́lá ń ṣe kọ́ tiẹ̀ nìyẹn ọ̀rọ̀ ẹ ò yé mi tààrà jáde but last time ta sọ̀rọ̀ ó sọ̀rọ̀ pé ọ̀rọ̀ owó pé tó máa ná mi lówó máa ṣe pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mi sí ẹ̀. ọ̀rọ̀ owó anyway ṣáà ká tiẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé òun tiẹ̀ sì ń yọjú. àwọn yọjú tó bá jẹ́ ti mi. ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bì àìrí lọ́ọ̀yà àti pé mọ̀nàmọ́ná táwọn lọ́ọ̀yà kan ṣe hmm. ló jẹ́ ká pọ̀ ń bì báyìí ó yẹ káwọn kan kò yẹ kán wà ń bì rárá kán máa lọ lé ni. àpọ̀ hmm. wọn gbowó wọn níyanjú wọn ló jẹ́ kí n wò pé a máa ní wọn gbọ́ ìbọ́bì yẹn tí bàbá ẹ̀ ṣe lówó tó ṣáwọn níwọ̀n rówó gba lọ́ọ̀yà mo fún bọ́tírẹ́sì pọ́ǹtì ó pọ́sibù kí lọ́ọ̀yà wọn máa gbowó kó díjọ́ ìdájọ́ wa ìjọ́ ìgbẹ́jọ́ kó má lọ kọ́ọ̀dù ojú sunkúnsunkún ojú ti dà. wọ́n dẹ̀ ní ó fẹ́ ṣoògùn owó ni ìmájìbá bẹ́ẹ̀ lówó ó tún fẹ́ ṣoògùn owó mọ̀. ojú kòkòrò àti ah, ah. iná ojú kòkòrò púpọ̀ ẹ̀ so tí wọ́n bá lọ báyìí ah, ọlọ́run. máa fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi o olúwa o. ọlọ́run kí ni mo ṣe fún ẹ kí lẹ̀ṣẹ̀ mi kí ló dé tó ṣayé mi báyìí ó fi jàǹbá ṣọkọ mi mi ò mà bí ẹlẹ́jọ́ ó tún mú ọ̀nà mi ó dàrú mi ò mà tún bí ẹlẹ́jọ́ kí ló wáá dé ṣebele ti gbẹ́bẹ̀ gbàróye ni wọ́n pín ẹ ní kí ló dé tó kọ títí di sóhun ẹ̀bẹ̀ àdúrà mi ọlọ́run gbà mí ṣebí wọ́n ló ní ká ké pé ọ mò ń pè ọlọ́run gbà mí kó dá mi lóhùn ọlọ́run gbà mí gbà mí kó rán láàánú dìde sí mi gbà láàánú dìde lórí kéésì ọkọ mi yìí ọlọ́run ṣàánú mi ọlọ́run gbà mí gbà mí kó jẹ́ kọ́kọ́ mi tètè jáde láhàámọ́ tó wà lásìkò.

possède ta peace till e we are. Alágbára tó fọlá gbani lójú ẹ̀rọ tí ó. sẹ́ni tàbí tí ò ní rí òye. mo ti ṣe àwọn ìwádìí mi lórí ọ̀rọ̀ Mr. Fọláhùnmi Olúṣẹ̀san mo dey discover wípé àkóbá lásán ni o. Hmm, thank you. in fact kọ́lọ̀ máa ṣọ́yún ni. I went into that community and mo ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan and I discovered that you know, kọ́lọ̀ máa ṣàánú wa ni. So I think the right thing now that we're supposed to do is to appeal torí mo mọ̀ pé tá a bá appeal ọ̀rọ̀ yẹn lè jẹ́. oh you are gladdening my heart Dilan ẹ ṣe gan and that's why I trust you and that is why I call for you. tó uh, that's a very good one in any way tẹ́ bá fi pé I'm going to be of help to this I'm very very ready ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tiwa ò ní kinní nínú owó náà ló kàn báyìí. Hmm, mo jẹ́rìí mo jẹ́rìí. asunkaka yín ò kí ń gbọ̀fẹ́ bí tẹ̀yin lọ́ọ̀yà ṣe rí nìyẹn that wouldn't be problem because anchor heritage òun ni firm tó wá tray wọn ní bọ́n ṣe ń ṣe ọ̀dà yẹn and they were so surprised inú wọn dẹ̀dùn pé he was the best among the training and his performance and his attitude has been encouraging them and they've told me if there is any help needed i'm sure they will take care of his financial implication. I'm very very sure of that. In fact, inú wọn máa dùn láti gbọ́ láti gbọ́ nǹkan yìí. Oh great then. Mm. That means pé èmi mama expect call yín. So whenever tẹ́ bá ti ready, we just set the ball rolling. I will do that dear. Yes, yes Thank sir. you very Thank much. Thank you. I trust you. Thank Any eh, you. problem. I trust you. Well done sir. Ẹ ṣé gan. Thank you very much. Ta ìṣẹ̀lọ́pọ̀. Oh yeah. sọ bẹ́ẹ̀ tí ò bá nídìí obìnrin ò ní jẹ́ kó mọ́ rí fáwọn. ó ti tẹ̀ báwọn. ọ̀sẹ̀ sí ayé rẹ̀ bàjẹ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣáìsì kọkọ mi lọ fẹ́ mú jẹ ayé rẹ̀ run ọ̀sẹ̀ sí ayé kọ́ ọ̀rá rẹ̀ dákun ta lọ́mọ yìí. aṣọ àyè mo fẹ́ wá gba akéwù fún mi mọ́bìnú ẹ̀ẹ́dẹ́tírísàn nígbà fáànù ti bàjẹ́ tífì ekú ti jẹ́ kébù tífì. fáànù ṣiṣẹ́ tífì náà sì ṣiṣẹ́. Eh, actually ngbà mi tí ma fẹ́ wo Africa Magic Yorùbá lóru eh, kí n tv mọ́ ń gbé kọ́lọ́bà wa mọ́ ń gbé kíní black and white àmọ́ máa ń gbà gbogbogbò kó tó gbé picture wa picture ni mo ní kọ́ wá bá mi treat. nítorí pé ilé kan náà kọ́ la jọ ń gbé ẹdítọ̀ lọmọ yìí ó fẹ́ bá mi treat picture ni. ẹ wo ó ti tó gbogbo owó rò wò tó yẹ mi ò rí sí jàre mo sọ náà láì fọṣẹ àbùwẹ̀wẹ̀ kí ni gbogbo rádaràda tó ń kó rẹ mi yìí èwo rèé bí bí o lè mú mi ẹyàn rí òòrò ojú ni olójú kan ṣe díje mi ò kó fọ́ fún gbogbo rádaràda lé kí ni gbogbo nọ́ńsẹ̀nsì. kí bọ̀rọ̀ kìíní ṣé ìyàwó rẹ̀ mọ̀ gbóhùn mọ́ bá wọn. ṣé ìyàwó sáwọn rèé ọkọ mi dákun ń bolo ti rí ọmọ tí ọ̀ràn tí mo yàn tán lẹ́nu ìyá rẹ̀ kó o tó gbé kúrò àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣáìsì kí mo ń rúyàn lójú olórí ibúlé ilé yíbo ló ti gbé wèrè wá. nínú èmi àti ẹ̀ta ni wèrè nǹkan náà rè bí bí ọbẹ̀ yẹ ọlọ́ka ṣé gbogbo ayé rẹ̀ tó ń sọ tó tó tó tó ń bẹ̀rù tó ń sọ pé kì í mú ìfẹ́ ilé ta ni ah, èwo rè é kí lè lè mọ̀ọ́dá gbọ́ ọyọ kúkú súnmọ́ ìyá yín gbà ìmọ̀ pé wọ̀ náà ya wèrè báyìí ọkọ mi mo pè ọ́ ọkọ mi mo pè ọ́ níbí lónìí wèrè pẹ̀ntì ọmọ ìlóhùn awo àmọ́ kódà ìsì bẹ̀rẹ̀ wèrè ni. olórí ibú sẹ́ẹ̀sìkì tí ọ̀rọ̀ wo kírímù ìjọ sẹ́ẹ̀sì lẹ máa ra kírímù dìsẹ́mbà lẹ máa ń dúró de. asára kan. àbá ah, orí náà ló ṣe bóra tán kàlàǹkì ni awọ́ attack attack. ọ̀ àtàwọn ọ̀yà bàtà ọ̀yà mo. ó mọ̀ jẹ bẹ́lẹ̀bẹ́lẹ̀ lónìí ó ẹ jókòó ẹ jókòó wa ẹ jókòó wa kí ló dé ẹ jókòó orí kan náà gbogbo ayé náà jọ gbé wálé ayé ẹ má sì bá. àwòkọ́ yìí ló mọ̀ pé wọ́n ti ní kẹ́ wọlé ni. ta ló wù inú. èmi sì ń lè lọ́wọ́. ó ń ná ta ni. thirty three tẹ̀ ni. ṣé pẹ̀lú tí mo wọ ilẹ̀. ọ̀rẹ́ ẹ̀ ọ̀ya Táyọ̀ ẹ máa wo ọ̀ya Táyọ̀. ṣé o mọ̀ pé o yẹ kó jẹ́ bíi Germany. Ah. o oh, mọ play lóòótọ́ o mọ oh, play. play ayò nù. àti mọ̀ pé ó mọ In charge mo ti bá madam Bolu sọ̀rọ̀ and in fact she's been so helpful. Thank God. torí mo rí two three facts tí mo lẹ́nu wọn and I'm so positive about this by the grace of God um, it's going to be a win for us. yes. ọ̀gá àánú mi ni kẹ́ ẹ ṣe o tó rọ́kọ mi ti pẹ́ jù ń bí ẹ bá mi bẹ lọ́ọ̀yà ẹ ṣáà máa bá mi bẹ̀ wọ́n kó jọ kó má fi ọ̀rọ̀ kọ́ mi falẹ̀ àánú mi ni kẹ́ ẹ ṣe lọ́ọ̀yà ó ti pẹ́ jù ń bí yìí madam ẹ fọkàn yín balẹ̀ on merit ni mo fi appoint dè lọ and i'm very sure lágbára lọ́n dídùn lọ́sàn máa so ṣé mo pé nǹkan tó dáa ń fàdúrà èyí tí ò dáa náà ń fàdúrà àdúrà ní kẹlẹ ọkún fún ṣùgbọ́n mo mọ̀ pé ayọ̀ la máa bá ń bẹ̀. ẹ eh, madam ẹ fọkàn yín balẹ̀ ṣẹ̀rẹ̀ mi náà ti bá wọn sọ̀rọ̀ in charge I told her pé kọ́ máa worry ẹ fọkàn yín balẹ̀ mo mọ̀ wípé the best èyí tó dáa jùlọ náà fún wa. Um, in charge let me be on my way n tẹ̀mí. please thank you. all right sir ẹ ṣé gan sir. ẹ káàbọ̀. òkìkí rẹ̀ kàn fún òfukun ni lèmi náà fi lókèétì ẹ̀ mo tún sì bá a lórí ẹkún. ìpọ̀ wo bó ṣe dàbí last slide èmi yóò advice ẹ kó kókó nulẹ̀ kó kókó lọ tiktok torí àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ awolúwa ń bẹ lórí ayé wọn tí ń gbé wọn fò nǹkan kan ò yíwọ̀ gbé fò. àwa ń sunkún bíi kí gídẹ́ book of record kan pè ọ́ pé omi ẹkún sun só lè sunkún tó àti afẹ́kún láti lọ́tọ̀dì ọ̀run tá níwọ́ èsè láti èsè láti ifá last slide ni ọ́ ayé ẹ̀ ti yé sórí combination mi àti ẹ̀ mo fẹ́ fi ọgbà grammy tí wọ́n bá sì fún mi wọ́n ti ẹ̀ fún mi ni because tí n bá ti gba grammy there still a lot to achieve àṣìdámọ́ gbàgbé mi ìwọ bó ṣe wà yìí kán fi ọ́ ṣe kán kówó lé ọ lórí sá kán ní kí n fi ọ yìí lè fi ọ tóra ti mú mi rí gbà mo sùn pé ah ẹ̀wọ̀n rùn lára rẹ̀ ó ti tán fún ọ ó ti fojú kẹ́bọ ó ti rìn káàkiri ó ti tojú bọlé bó ṣe ń wò mí i'm not a spiritual person tó bá ń gbé ẹni wẹjúlẹ̀ rúbà lyrical mafia mo ti wẹjú mo ti rí a lot of things kí n tí wọ́n gangan ò mọ̀ ń pa rẹ mo ti rí i àwọn mi rí nígbà tí mò ń sùn pé alágbàkó yan àkótún rè sùn bẹ́ẹ̀ yẹn bá jírí ọ kọ́ lọ sùn padà torí dé ohun tó ń ti bàjẹ́ tábà wà lẹ́ni tó lágídí tó jírí ọtí bá ń lọ ibiṣẹ́ kò lè jíròwó ajírèbí làwa o gbogbo ibi tá a rí lára rẹ̀ ńgbà tá a pàdé rẹ̀ á ti rè dànù kọ́ ọ parẹ́ wọ́n ń nawọ́ ọ̀fẹ́ sí ọ ọwọ́ à ń kórìíra ọwọ́ à ń reject ẹ̀ ṣé wọ́n mọ̀ pé nípa ẹ̀dá náà máa ń nawọ́ ọ̀fẹ́ sí ti máa ń reject ẹ̀ ìwọ̀n bá lọkùnrin máa ń fobìnrin sakọmọ ìwọ̀n bá sì lóbìnrin náà máa ń fọkùnrin sakọmọ tiẹ̀ kọ́ àwọn tí rìsọ̀tì ọkọ rẹ̀ ń bẹ lẹ́wọ̀n ọwọ́ àròkè bó yóò ṣe ra gbà ó ti bọ́ fún ọ tó bá gbọ́ síkírí síkírí òrìṣà kùjẹ́kùjẹ́ òrìṣà kùjẹ́kùjẹ́ tá à ń sinmi bàbá tó bí lọ́mọ yóò fi àjẹ́ ọ ìyá tẹ̀ tí ń jọ́ kí n tó má fi pè kún fún ọ olùsí àwọn òbí rẹ̀ nǹkan kan ṣé wọ́n lé lókèétì pọ̀ ní àdé àbáwọn náà kàn bí ọ lẹ̀ wọ́n bí ọ fún yà jẹ́ mò ń sọ̀rọ̀ sáyé ẹ̀ mo tó kọ́ ọ sápò bí n bá jẹ́ ọwọ́ jáde lápò ọ tà fún ọ ìwọ tí mo lè ṣèkà fún àmọ́ ní í ṣèkà fún ọ bí n bá tẹ̀ ṣèkà fún ọ gan ta ni ó mú mi mo lè bínú lé ọ jáde nulẹ̀ òkùnkùn lẹ́bi ọ rárá ọgbà bẹ́ẹ̀ bíríìjì náà olùsí ọ̀sálẹ̀ ìyàbọ̀ o bó ṣe rí o tiẹ̀ ní ṣépù kí mo rí lára rẹ tí mo fi ń gbé ọ kiri nígbà mo sì láyà kí ló ní ṣépù kí ló ní irun ẹyọ kan àfi bíi mẹ́lí irun náà ló dún àwọn èèyàn máa ń ṣe búrẹ́dì tí máa ń wúyàn búrẹ́dì tí ẹni rìn yàn lọ́kàn yìí àwọn ohun àgbákò ọlọ́run ló mọ bí omi ti ń jáde lójú ọkọ̀ lójú omi gidi omi ojú ẹ̀ ló dàbí àgbàrá ẹ̀jẹ̀ ọ̀pá rẹ mọ tómitómi tẹkùntẹkùn kọ ọ̀pá rẹ kò sáà burú sínú bá tún bí mi sí ọba tó máa ọ̀dà àwọn èèyàn pé káwọn máa bá sọ kó pamọ́ nulé gbogbo ṣe ń mi rí ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fi ọfà yé musa kò sẹ́ni bòdì tí ó sọ pé ara ah, rẹ fi wọ́n lẹ̀ mọ́ sí ọmọ bó ṣe wà tí n bá rún mi lẹ́nu nẹ́ẹ̀tì tán yín tún wọlé wá rún mi. o kò yà wá lẹ́nu pé ó jẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ pé ẹni tó wà nínú àtìmọ́lé ń bí ó lè máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ilẹ̀ àwa náà dẹ̀ ń gbọ́ kò yà wá lẹ́nu o hmm. nítorí pé ọgbà àtúnrọ níbi ń jẹ́ ń sìn ó ti kúrò ní tàtijọ́ tó ń pè lọ́gbà ẹ̀wọ̀n nítorí ìdí èyí ara iṣẹ́ tá à ń ṣe rí yẹn so àdẹ̀ǹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lọ́gá ti sọ yẹn ọgbà àtúnirọ ni ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa tí àmójútó wọn a gbọ́dọ̀ rí dájú pé ayé wọn yí padà ó dọ̀tun. òun náà dẹ̀ ló tún fà tó fi jẹ́ pé anchor heritage tí o kọ́ ọkọ yín ní nǹkan tó wá fi ń kú kìkì níta tọ́níkà fún yín ní ten million naira pé kẹ́ lọ́ọ́ fi máa ṣe iṣẹ́ ọ̀dà yìí níta kó tó di pọ̀ ọkọ yín dé bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kó yà yín lẹ́nu rárá ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ọ̀rọ̀ yín ti kúrò lọ́rọ̀ ẹkún ọ̀rọ̀ ayọ̀ ló kù fún yín báyìí àdèbáyín dúpẹ́ àbáyín dúpẹ́ so ẹ kú oríire náà ẹ kú oríire náà ọ̀pọ̀ èèyàn ni ó jẹ́ pé wọ́n rìnrìn àjò bí ọkọ yín ṣe rìn tó jẹ́ pé at the end of the day ikú ló ṣùgbọ́n ọkọ yín ó gba tiẹ̀ ó tún wá fi lókìkí nílé lóko kẹ máa dúpẹ́ kẹ máa yọ̀ ni so a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹ kú oríire náà ẹ kú oríire ẹ pẹ̀lẹ́ wà. ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé iléeṣẹ́ wa ò ní sọ fún yín pé bẹ́ẹ̀ ni kó tún wá sọ fún yín pé bẹ́ẹ̀ kọ́ kò possible ẹ̀yin nǹkan tí mo fẹ́ kẹ̀kàn ṣe fún mi ni pé ẹ make sure pé ẹ sanwó paint yín kó pé pérépéré instantly a máa deliver ọjà yín ẹ ní problem rárá rárá àti rárá all right sir èmi gan àti ẹ̀ pè yín immediately tí bá ti rà láti yẹn sir ẹ ṣe gan sir ẹ ní nice day sir ẹ wò ẹ má bínú pé mo dá yín dúró mà. ẹ wọ́n ní ẹ fẹ́ rí ẹni tó ní iléeṣẹ́. ìyẹ́ eh, èmi ni mo sọ fáwọn staff mi pé mo fẹ́ ẹ ṣègùn fún ti opportunity tẹ fún mi. Oh, madam nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé mo wà lára àwọn kọ́sítọ́mà yín i mean mo mean customer. yín tó máa ń bá yín rajà gan big customer. mo máa ń patronize yín rajà gan but nǹkan tó really ṣẹlẹ̀ was that you know, rí being nǹkan ṣe ń these days everywhere everything tight customer gbèsè lóríṣiríṣi so mo ṣe desire pé kí n wá and i need your help You mi máa dùn tẹ́ bá lè and the thing is that ẹ jọ̀ọ́ máa mo máa fẹ́ kẹ́ fún mi ní àwọn ọjà díẹ̀ tí má dẹ̀ ti tà mo dá owó yín padà. madam nǹkan lálẹ́ bá wà yìí wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé ara àwọn kọ́sítọ́mà wa dáadáa ni ìyẹn ló jẹ́ kí n gbà wọ́n láàyè láti jẹ́ kẹ́ ẹ rí mi ṣe understand ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé èèyàn burúkú ti bèrè ògidì jẹ́ ojú tẹ́ bá fi gba ọjà kọ́lẹ̀ máa fi san ó yẹ kẹ́yin náà mọ̀ wá wọ ènìyàn so báwo lẹ ṣe ní disappoint mi báyìí. ẹ madam kọ́sítọ́mà dáadáa ni wọ́n wọ́n máa ń rajà lọ́wọ́ dáadáa lóòrèkóòrè àmọ́ gbogbo táìmù tó fi máa ń wá yẹn ọwọ́ inú lè máa wà máa ń máa ń wọlé bọ̀ má rẹ̀ ti ń wọlé bọ̀ lórí ló máa ń jáde sun lẹ́nu ló máa tẹ̀sán tó ló máa dúró fún un tó ẹ fọkàn balẹ̀ madam. Hmm, ṣẹ̀yẹ alábòsí ni madam lóòótọ́ customer wa ni wọ́n wọ́n dẹ̀ máa ń patronize wa dáadáa so big customer wa ni wọ́n and wọ́n ṣe pé bóyá mo wọlé òun bọ̀ṣẹ̀ yẹn náà dá wọn mọ̀. ọwọ́ ìrìn máa ń wà ọ̀rẹ́ máa ń wà lọ́wọ́ wájú rẹ̀. so o fẹ́ dúró fún wọn léde kan. wà á dúró fún wọn. mo dẹ̀ ń fún wọn ní disappoint àbí. tẹni tó dé láàrin sẹ́ni tó mọ̀ sọ. màdàlú mi náà ní fẹ́ kí orúkọ mi bàjẹ́ nílé iṣẹ́ mi. tómi ṣó gbọ́ o dẹ̀ mọ̀ tó mọ̀ nǹkan tán mi tòró ti dúró fún wọn bẹ́yìn. kò sí wàhálà so ẹ àtẹ̀sí gbogbo nǹkan tó bá ní ẹ ní ìjọ pé ṣe fún wa ọ madam ẹ má disappoint mi ẹ jọ torí olówó. àdáhùn ẹ fọkàn balẹ̀ tó ní mú wọn dáadáa. so insurance tó mi cover wọn right. wọ́n máa tajà fún wọn. mo ṣe bẹ́ẹ̀. ìtí dáúdà rẹ bá fẹ́ dà ní ọlọ́dà. mo ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́run ṣàánú. tó fẹ́ fà lásọ ya ni. mo ṣe oṣù mọ́ pé mo fọkàn sí kinní. ọ fọkàn sí ọ fọkàn sí sórí kinní tó rè sórí kiri tó ń rí sórí kiri tó ń rí ojú ẹ lórí láyé táwa yìí o ìsọtúnú mi bá rọ̀ lọ́la ojú ẹ̀ kan rí ní ètè lóyún bá. sọ ọmọ òfòrùn dùn mí ni mo sì mọ pé torí olórí ìwọ ọmọ bọ́ọ̀lù ló ṣe fòrùn dùn mí. lọ́mọ ọlọ́pàá rẹ wá. àmọ́ ṣe bẹ́ẹ̀ fún mi. ṣèbí wọn máa ń ṣèrègùn lójúmọmọ tábà ní òfúwa lóde oníwọ̀n ló ń gbọ́ bùkátà wa ipe àwúlò àwa tá àwúlò lójúmọmọ ẹ mọ̀jà àwúlò lóru ẹ̀ dákun. mo sì mọ pé mo mọ kan tí kinní tà wí yìí. ọfọkànsí o ọfọkànsí ìkùkù àdúrà ìṣẹ̀bọ̀yà kò kúkú jí lọ sí abatí ọlọ́la kọ́ lọ́ọ́ lórí ẹ̀pọ̀ ẹran. Ah, ah. àbúkọ̀rọ̀ mi dey play. dákun mọ́mọ́ jẹ́ kí n fi dídò rọ́pò rẹ̀. ìtọ́ba ah, fi rọ́pò mi èmi náà ọ̀dà àwọn ọmọ nígboro bó ṣe wò mí tí bá lọ bórí ìjà five thousand ọmọ kù family house wa ọmọ kó sì tóbi tó. dòsì mọ̀ kó mọ̀ fọ lálàjá. Ah, e, olóńgbò làwọn ọmọ mọ̀ sí òun lé wọn dànù can you do olóńgbò. I can do. can you do three sixty for the camera. I can do. Ah! yàtí gbogbo rẹ̀ ni mo mọ̀ sí òsì dákun mọ̀ fún orun dùn mí. sábà lọ promise mi pé mo kàdá mi fàdúrà rẹ̀ ọmọ bọ́ọ̀lù gbogbo ọmọ tí bá ń bẹ wájú. bọ́ọ̀lù wọn má báyìí o olùwàbọ̀nà mi fẹ́ lọ lè mọ́ bọ́ọ̀nù àwọn ọmọ ń gbòòrò kí lọ́mọ jáyé. àṣòkòtò gbẹ̀ngbáyé mọ̀ nìkà o wọ́n mọ̀ fẹ́ gbọ́kọ̀ mi lọ́wọ́ mi ìwọ́n àforún dùn mí ìfẹ́jọ́ rẹ sọlọ́hún ọlọ́run ẹlẹ́dàá mi. back to sender attack. ọlọ́run ẹlẹ́dàá mi. back to sender attack. wọ́n fẹ́ fẹjọ́ ọkọ mi sùn. àwọn attack yà tún the ẹ̀ wọ́n fẹjọ́ mi ọ̀hún fẹjọ́ mi ṣe lódùmarè bàbá ẹni pọ̀ ní wáìnì mi. sọ ọmọ pé nígbà mo ní sẹ́lẹ̀ bàbá sáwọn pọ̀ ní máa ń gbọ́ láàmì òun lọ sọ pé ah. wọ́n máa ń yálè nígbà wọn tí wọ́n dìde ti sáàtì òun lọ kọ́ mi gbogbo lájú ìkìtẹ́ yàn fi ń yálè wọ́n wá tẹ̀lé gbogbo ohun tí wọ́n sọ pé à ah, mo ń dìde ti sáàtì wọ́n á náà dètì ọmọ kan mo ń dìde ti sáàtì ọwọ́ padà ká mi bá ló ti pè mí lólóṣó ah. tó bá pè mí lólóṣó alájọ lọ. mo fẹjọ́ mi sọ náà mọ́. lọ́sẹ̀ gbọ́njú òkè fún baba láti pé mo travel lọ ṣèdí yẹn ṣebí tẹ́yìn bá lọ ṣèdí náà máa ń yọ egungun báyìí tí wọ́n kọ́kọ́ pa tí wọ́n jù fàjà. ìrìlẹ̀ gbogbo ààrẹ tọ́lọ̀ yan mọ́ láti ọ̀dọ̀ ìwọ ni ribs mi bọ́ egungun àmì ń tẹ́tì mi. bíbélì sọ pé tó bá yẹn pé ojú rẹ ní bá ń dọ̀ láàmú fọ́dànù. sọ fẹ́ pa mí. Ah! èmi àti ẹ̀ ń dẹ̀ ń rokú sí mi. ìrokú sí ọ wọ́n sẹ́ni fẹjọ́ mi sọ lọ ọdọ kò sí wàhálà bó bá jẹun tó fẹ́ ṣe torí ọmọ bólúwa ti fẹ́ ló ṣe ṣe gbogbo tó ṣe mo sì mọ̀ yà sí mọ́já mo ti jáde sí látọyẹ wá sọ́dọ̀ sí mọ́ mi ọmọ mi gbogbo bí mo ṣe máa ń wà lókè òun ìní ṣe fún ọmọ ó ti fọ́rọ̀ dùn mí lálẹ́ yìí ó sì ti jẹrẹ báwọn má wọ̀ rí so ti gbọ́ má wọ̀ rí kó o sunu jọ sí o gbọ́ báwọn ọ̀rọ̀ àdó òsínú pọ̀nàpọ̀ sí ẹ̀sọ́ síbẹ̀síbẹ̀ náà mẹ́rẹ̀ẹ́jì rẹ ni ọ̀gá ni kí ní abẹ́rẹ́ ọ̀gá ọ̀bìs. síbẹ̀síbẹ̀ olúwa ló ṣe olúwa ló ṣe yìí ò síbẹ̀síbẹ̀ o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ gbẹ̀dú tiwa tá à ń ṣe wọ́n sì ń jó sí i nítorí fẹ́ jó sí rè àwọn bólú ti ń jó sí mo lè jó lórí agolo mo lè jò lórí agolo. lẹ́yìn ìwádìí fínífíní lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ níwájú ilé-ẹjọ́ yìí ilé-ẹjọ́ yìí rí i ìwọ Fọláhànmí Olúṣẹ̀san kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ṣùgbọ́n orí yeye ní mògún ta ìṣẹ̀lú pọ̀ ìdájọ́ mi rèé ilé ẹjọ́ yìí dá ìwọ Fọláhànmí Olúṣẹ̀san sílẹ̀ kí o máa lọ sí ilé rẹ ní ayọ̀ àti àlàáfíà. I fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi o, Olúwa. má ṣe dá mi dá. má fi ìbànújẹ́ sọ̀rọ̀ mi olúwa má ṣe dá mi ọjà kan ṣẹ̀dá mi dá. Ìrìn àjò Baby, lásìkò náà. ọkọ ẹ ní. ọ̀rẹ́ ọ̀rẹ́ ti já sáyọ̀ já sáyọ̀. Má sọkún mọ́, má sọkún mọ́. Tẹ́lá ò bá kù ṣe òótọ́. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni títọ́ títọ́. ẹ̀kọ́ ayọ̀ náà ló sọ. alihamdulilayi. alihamdulilayi. alihamdulilayi. alihamdulilayi rabbi alamin. ọkọ mi òtítọ́ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni alihamdulilayi. ṣé get it. Sorry, can you kí easy just give me some time. Farabalẹ̀ just uh, open Microsoft Excel. Okay. Column kọ̀ọ̀kan kó I'll be fígọ̀ yẹn sí ibibẹ̀. Okay, thank you. Ah, ah, Fọlá. ah, ibi no this is lovely um, no. I'll propose that you ah, ah. another brand um, àṣàwérò ọ̀tẹ̀ ah. eh, gbogbo ìwé náà jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ yín ìbẹ́ yìí náà lẹ́sìn wá níbi ìyá yìí lónìí. èmi kẹ ọlọ́run ọba ni ò ń fún ẹ ní ọ̀pọ̀lọ́ tí o fi ṣe nǹkan ńlá báyìí ṣé o mọ nǹkan tí mo ti já lára rẹ ṣé o mọ investment tí mo ti ní ah, ìwọ mo jẹ báyìí o. síbẹ̀síbẹ̀ náà kò jẹ́ ká dúpẹ́ ẹ̀yin lọ́lọ́run lò fún wa táwa fi débi táwa wà. ọlọ́run ní ká kí gbogbo àwọn ẹ̀yìn. Eh, <laughs> um, one of the major decisions tí mo take ni wípé um, for every staff tí wọ́n máa ṣiṣẹ́ ní báyìí wọ́n fẹ́ make sure be one wọ́n um, wá fún wọn. no no um, tẹ́yìn pé prison yá um, correctional center we mo fẹ́ kí gbogbo my employees. Disturb businesses. No, at all, at all. Moreover, uh, everyone there will be doing shit like that. No, I do. No. Yeah, of course. Are Yeah, Ben. Yes. Uh-huh. <laughs> erroneous eh, eh, belief àwọn èèyàn ni pé àwọn tó bá jẹ́ ex convict pé bí àwọn àbúrò ní society wa bọ́ a lè ṣe gan tó pọ̀ gan. of course there are a lot of things that. tó lè sọ torí lomi gan nǹkan tí ó ṣe kọ́ ló ń lò ṣe. àìmọwọ́ ẹ̀mọ̀dínà ah! èmi dẹ̀ mọwọ́ pọ̀dín náà ẹ má yẹ ká máa yìí tán. nígbà tí wọ́n gbà sọ́tún sósì ló yẹ. ilé tó ń fojú pamọ́ ó lákọ̀ọ́ta kúrò náà ló gbà òun <laughs> náà gba aṣọ. Ah. èmi àti bọ̀bọ́ ìjọ lògbà ni òun kọ́ ṣáájú mi bọ́ta ni àjẹrò self time ni máa dúpẹ́ fọ́lọ́ ọlọ́run ló ní kórè rẹ̀. títóbi rẹ̀ wọ ọlọ́run. títóbi ọlọ́run ah. ọlọ́run. fọlá ọlọ́run dìdí lùgọ́ sí ẹ lórí ni o. Ah. olúwa dìdí lùgọ́ bí a ti fi yẹ orúkọ mi. sọ́ọ́ni bó bá tó wà mẹ́rin ọlọ́run fi ẹ pamọ́ fún kan rẹ̀ hmm. fún kan yìí ó dà hmm. àwa rèé yàwọ̀ kan láàṣẹ rí mm. àdé station mi ìmọ̀lẹ́kùn bẹ̀ mm. ẹlòmíràn mọ̀ rí kí la ní mm. kí la mọ̀ ní mi ò ní kẹ̀kẹ́ mi ò ní kankan wọlé wọlé wọlé ọlọ́run wọlé ọlọ́run ọlọ́run ni ah, ó tó mọ ìkọ́ta àti jẹ ní tí mo sì máa jẹ láti ṣe lórí òun lélẹ́ yìí. Ah, ẹlòmíà ní ọlọ́run fi arapamọ́ jẹyọ ìyá kọ́rè ọlọ́run fi arapamọ́ ṣe oore ó sọ oore kalẹ̀ síbi lágbára ọlọ́run oore yóò ní dípò tó láwa ń jẹ ah, ó ń sọ bẹ́ẹ̀ jọ̀wọ́ tó rẹ supply tí mo tún sọ tọ̀dọ̀ wa. ẹ ẹ máa bọ̀ bá mi prefer voice wọn. ẹ jẹ́ kí n mú So, um, this is my story then àti ìgbà yẹn our story actually àti ìgbà yẹn ni mo ti make up mind mi wípé gbogbo àwọn tí bá máa employ bí staff sínú iṣẹ́ mi they will be um, ex um, I don't use the word ex-convict I mean people from correctional center and then because ibi ìbànú èmi náà ti di èèyàn láyé ibi ìlórí shape on life mi òun ló fún life mi ní bí ẹ̀rín so àwọn èèyàn ló máa ń fojú bí ò ṣe bákan wo correctional center mọ́ product ẹ̀ lèmi inú ẹ̀ làwọn tó yí mi ká náà ti ń jẹ ó ní kí wọ́n á fi èèmù hàn thank you very much. welcome sir. well i'm not surprised about you because ìgbà tó wà ń bí àríbó ṣe ń ṣe. àríró èèyàn tó jẹ́ ó kàn jẹ́ pé kádàrá ẹ̀dá ti dúró hmm. eh, bí oníkálùkù máa ṣe ìrìn àjò ayé ọlọ́run ti kọ́ ọlọ́run ti sọ pé ibí ló máa gbà ó dẹ̀ wá jẹ́ ìrànlọ́wọ́ fáwa hmm. because àwa lè lẹ́nu àti sọ̀rọ̀ ń ta ń sìn pé tó alápẹ̀rẹ̀ lọ́wọ́ lágbájá hmm. nǹkan tó kúrò lọ́dọ̀ wa tó lọ dà ìyẹn ni àwọn ìjọba náà wò tán fi yórúkọ ibí padà sí ọgbà àtúnṣe ọgbà àtúntò yàtọ̀ sí ọgbà ẹ̀wọ̀n tó ń pè tẹ́lẹ̀ so a dẹ̀ dúpẹ́ pé ọlọ́run bá wa ṣe at least ìwúrí ló jẹ́ fún wa so a tún máa lo tiẹ̀ a fi máa bá tó wà níbí sọ pé ṣèbẹ́ rí lágbájá eléyìí ò ń ṣètàn pẹ́ nìkan sọ àbí inú fíìmù life ni ẹ̀rí ńgbà tó wà níbí ìgbà tó jáde níbẹ̀ rí ibi tó lọ ṣe rí nǹkan tó ṣe tó thank you very much i can appreciate you enough. it's a pleasure. That thank you very thank much. Thank you so much. Thank you. Thank you. Thank One love. One love. One love. One love. Gẹ́gẹ́ bí filibe. Eni fi lébẹ̀, ẹni ọgbà yìí, ọgbà àtúnṣe ni. Àwọn tó bá ń ṣìwọ̀ tó bá wa wá síbí báyìí, wọ́n tún ìwà wọn ṣe, wọ́n tún ayé ẹ̀dá ṣe. Ìjọba tó wà fi ilẹ̀ lófin, mẹ́rin tó bá ti jáde ní ọgbà yìí, wọ́n tún gbọ́dọ̀ bá a ẹni tẹ́ ẹ tún ayé ẹ̀ ṣe tẹ́ ẹ tún ìwà ẹ̀ ṣe tẹ́ ẹ jẹ́ kán fún níṣẹ́ ẹ jọ kílẹ̀ fẹ́ kó máa jẹ ẹni tó bá wá bí tó bọ́ta tó wáṣẹ́ lọ tó sọ pé òun ex convict ni wọn wọn á ní kò sáàyè iṣẹ́ fún kí ní ẹ̀gbọ́n tó fa stigmatization ẹni tó lọ tí ò ríṣẹ́ báwo ni o ṣe ní padà tó lọ dáràn tá a bá ti ta iye wọn ṣe ẹ jẹ́ ká ṣílẹ̀kùn fún wọn èmi as an individual èmi ṣe pinnu wípé ẹni tó bá ti jáde nílé mi fẹ́ máa gbà síṣẹ́ kọ́ ọ́ bá useless láwùjọ ọ̀pọ̀lọpọ̀ kò wù wọ́n kí wọ́n tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ àìrí kan ṣe kan ni nígbà tó bá wá bí tí wọ́n kọ́ sí ọwọ́ bí mi ṣe kọ́ tí wọ́n mọ̀ bí mi ṣe mọ̀ níbo lẹ ti fẹ́ kọ́ máa practice gbogbo èèyàn kan ló máa ráàánú tèmi rí gbà hmm. gbogbo èèyàn kan ló máa rí opportunity tèmi rí ẹ jọ ẹ̀yin ìjọba wa ẹ bá wa mójútó òfin yẹn ẹni tó bá jáde ní tí wà ẹ ti bá tara yé mu tí ò dẹ̀ wà páàlì àti pátámọ́ ẹjọ́ kan máa ríṣẹ́ rọ̀wọ́ rẹ̀ sàn tó bá ṣe é ṣe gan ká dá lè ṣẹ́ sílẹ̀ fún táwọn náà ti tó bá rọwọ́ mú lọ sẹ́nu crime àdínkù ẹjọ́ sàn ẹ̀yin ìjọba wa ẹjọ ẹ bá wa wá àkànṣe sí hmm. ẹ ṣe gan a máa rí oh you have anything to say. no you said it all. okay fantastic ẹ ṣe gan sir adúpẹ́ yes sir ẹ ṣe. iná lèmi tí òun ojú ẹni tó dáa omi lèmi tí ń poró náà. na nantity an autological specimen fused together. Island! tọ́ mi ò ṣòro tani ń tì ọ́ lẹ́yìn lẹ́nu ẹ̀ ń gbó jatajata mo ní èmi ni mo ní ipò. Ọbàtálá darí jẹ Ọbàtásá darí jẹ Ṣàngó adarí jẹ yèyí òṣìṣẹ́ ìgẹ̀jì adarí jẹ èmi Adéọlá ẹni bá tẹsẹ̀ bọ àbìrọ̀ ẹ̀rù ikú ti bá. máa ń jo máa ń sì tì. kí lẹ rí ẹ rí nǹkan kan o lórí rẹ ti burú tó ọkọ. ṣé o ti gbọ́ mọ̀lẹ́kà bí wọ́n lọ́wọ́ wọgbó lọ ni. àwòrán kí ló wá ṣe láàrin yìí. yorùbá jésù. ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìwọ ni mo fi lé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìbalẹ̀ ò ṣe wá ìjọ ọmọ nílà ní ọjọ́ náà ní mọ́ wa nílẹ̀ mú. ó burú o. ìyá ti iná torí ìyá kan ò ju ìyá kan lọ. adéọlá ètò òsínlẹ̀ tó wọ́n máa lọ sí sùn. ẹ ti kẹsẹ̀ bàgìyàn ẹ̀ẹ́rù ẹ̀mí àwọ̀ tó jà mí tẹ́ẹ̀sì rí ẹjọ́ gidi kan rò má kó yín báyìí ẹ lọ tọlọ́pàá ah. látọlọ́pàá ẹ lọ kóòtù látọkóòtù ẹ lọ ẹ̀wọ̀n. àṣòro ti jàtìjà bí ọ̀rọ̀ ilé ògbà ọ̀nà ọ̀gbà ló ń ṣẹ́wé ara gbà. méjì tó mú ayéle kókó fúnra wọn. inú ilé ń gbóná girigiri tọ̀sán tòru. àké tí wọ́n fi dájí ni wọ́n yọ síra wọn lẹ́ra wọn kiri. wọ́n níbi kúba ọ̀hún lára káwọn ọ̀tọ̀ ayé yanjú ẹ̀ káwọn ọjọ́ kú pọ̀. ẹnu ọkọ̀ káwọn wọn da gbogbo àdúgbò rúdògbòdògbò. ìjà ètò tí wọn lórí àwọn ọmọ wọn ṣàgbọ́wé àtàkùrú ẹ̀. transfer of aggression fight to finish ni. o tó fa ìjà àjàkú àk kò sẹ́ni tó yé suspense yẹn ti yí bọ́bọ́jú bàbá wáńdé yìí bá sinimá ti tún aṣòro kò ní ti dẹ̀ produce by kari máa dé kojú bàbá wáńdé. Ah, èmi ò máa bá sọ̀rọ̀. ẹ ẹ ìbọn mo bá sọ kí ló ṣẹlẹ̀. sórí ẹ pèsè. ẹ ẹ lórí ẹ ló dàrú. sọ wọn kò ṣe ṣe kò ṣe pé nǹkan ṣe ẹ nǹkan jẹun lórí ẹ. kí ló ń jẹ lórí ẹ pèsè. ẹ lórí ẹ ni ò àgbàmú tó bá gbogbo ilé ìbẹ̀rẹ̀ sí ẹ. ìrẹ̀kẹ́ bẹ̀rù kọ́lá dé ní Mr Creativity starring bàbá wande akọ́ṣẹ́gbọ̀wẹ̀ tèmi tọ́pẹ́ mọ́ rẹ mi jìnnàjú ewele àdùnní tàbí tiẹ̀ olùkẹ́jẹ́gẹ́dẹ́ bọ̀bọ̀ mi abẹ́ni àgbẹ̀ musiliu daṣọ fúnjó ayọ̀ni ògúnṣọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ìta pé akọ́lé ẹ̀ ní àṣòro kò sọ̀tàdúndínlì ó ti wà lórí YouTube báyìí àbùkù kò ní ẹgbàá bẹ́ẹ̀. What down. 어저 jàre ènìyàn jọba lórí ènìyàn wọ́n gbàgbé pé Ọlọ́run wà alágbára ọlọ́gbára bó ṣe wọ́n wọ́n fìyà jẹ aláìní ṣùgbọ́n ìwọ lólùgbèjà ẹni